أعوذ بالله من الشيطان الرجيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين يخادعون الله والذين آمنوا وما يخدعون إلا أنفسهم وما يشعرون أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillah fún ọ̀sọ̀látò ọ̀sẹ̀lá ara ọ̀sọ̀lẹ̀ adá ọpẹ́ fún ọlọ́run tàbẹ̀tọ̀ ìkẹ́ fún àhàlùwà Muhammad sọ̀rọ̀lá ọ̀sọ̀lọ̀ ọlọ́run ó jẹ́ kí a rí ìbẹ̀rẹ̀ àwẹ̀ àwọn àgbàlọ tí àwẹ̀ fi di mẹ́rìndínlọ́gbọ̀n 26 lẹ́yìn àbẹ̀lọ́ ó gbà lọ́wọ́ wa ní ṣókí tẹ̀fsíìrì tòní yìí òun ni yóò jẹ́ èyí tí a máa ṣe káyìn nínú ọdún yìí ọ̀dọ̀ lọ láti ọ̀la lọ tẹ̀fsíìrì ti stop awa abẹ́lọ́ ibi tí a bá fi sí lọ́dún yìí àwa náà ní kárí tọ́lá ń bọ̀ kó wá jẹ́ kó fún wa láyé àtijọ́ náà gẹ́gẹ́ bí àlàyé tí a ń lọ lánàá àwọn àyà abitọ́lọ̀ ti sọ nípa àwọn kèfèrí òun níbi tí à ń sàlàyé lọ nínú àlàyé tá a ṣe òun ni wípé Suratul Baqara yìí ìpìlẹ̀ rẹ̀ ọlọ́run ọba pín sí mẹ́ta ó mú àwọn àyà kan ó fi ròyìn àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo ó fi ròyìn àwọn olùbẹ̀rù ọlọ́run ó láwọn olùbẹ̀rù ọlọ́run yìí àwọn ni wọ́n jèrè níwájú ọlọ́ ẹ ń bá wá fẹ́ máa ń tọ́rọ̀ wọn bá sọ nípa àwọn olùbẹ̀rù ọlọ́run kó lọ wò láti ááyà kínní títí dé ìkarùn ọ̀rọ̀ àwọn ẹni ọlọ́run òun ọlọ́run bá fi sọ pàápàá láta ááyà kejì láti dáálíkálíkì tààbò láàárọ̀ ìlú àfihàn mo dá ìlú المتقين débi wàwùláyí káwùl المفلحون áyà mẹ́rin yẹn ọ̀rọ̀ àwọn olùgbàgbọ́ òdodo òun lọ́lọ́run ọba bí sọ ó dẹ̀ sọ ìròyìn márùn a ti ka ìròyìn márùn àwọn kọjá lánàá ó wá bọ́ sórí àwọn kèfèrí àwọn aláìgbàgbọ́ ọlọ́run bá wá fi áyà méjì péré áyà kẹfà àti àyà keje nínú Suratul Baqarah ọlọ́run ọba àlékẹ́ ọlá ó fi sọ̀rọ̀ àwọn kèfèrí ọwá mú àwọn àyà tó pọ̀ ó fi wá ń sọ̀rọ̀ àwọn kèfèrí àwọn mọ̀náfíkí ṣùgbọ́n mọ̀náfíkí yẹ a nílé débi ọ̀rọ̀ wọn lọ́dọ̀ yìí ọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ tó bá dọdún tí ń bọ̀ bí ní láì tààlá torí mọ̀náfìkí ara àwọn mùsùlùmí òun ni wọ́n wà mọ̀náfìkí ajọ́ ń kírun fọ́lọ́run mọ̀náfìkí ajọ́ ń gbáwẹ̀ mọ̀náfìkí ó lè jásípò òun ní ọmọ àtà jẹnẹrétọ̀ ní mọ́sálásí ó lè jó òun ní ọmọ pè wọn ó lè jó òun lẹ̀ràn iléyà rẹ̀ ó ó lè kọ́ mọ́sálásí kó máa ráyàn lọ mọ́kà lọ múra wà máa dhalika huwa munafiqun khalis tó ń ti bẹ́ẹ̀ irú ẹni yẹn sì rè mùnáfìkì pọ́nbélé òun yóò jẹ níwájú ọmọ ìròyìn àwọn mùnáfìkì yẹn afipamọ́dẹ̀ mí ọlọ́njáde mí kájẹ̀ mí lọ ṣùgbọ́n àwọn tó wá jẹ́ kèfèrí sọ wá rí láti áyà kẹjọ áyà kẹjọ ní Suratul Baqara téèdé ááyà bí ogun ọ̀rọ̀ mọ̀náfìkì lọ́lọ́wọ́ bá fi wá sọ ọ̀rọ̀ wọn ló wá pọ̀ jù torí pé àwọn mọ̀náfìkì wọ́n máa ṣe bí ẹni para mùsùlùmí làwọn wọn ìdẹ́ sára mùsùlùmí ìlọ́lọ́wọ́ bá ṣe ní ká sọ́ra fún irú àwọn èèyàn bẹ́ẹ̀ ẹjá máa bá kèfèrí lọ ọlọ́wọ́ bá ń sọ fún wa pé innal ladina سلام عليهم dịrị أم لم تنذرهم لا يؤمنون ọlọ́ni wà nábì lọ dájú iná lẹ́dí ìnà káfàrú dájúdájú gbogbo àwọn tán bá kọ̀tọ̀ lọ gbogbo àwọn tán sá ìgbàgbọ́ sí mo gba àwọn tí wọn ò nígbàgbọ́ òdodo nínú ọ̀tọ̀lọ́ gbogbo àwọn tán sá ìgbàgbọ́ sórígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà gbogbo àwọn tí wọ́n kọ̀ jálẹ̀ tó yẹ kí wọ́n máa wárí fọ́lọ̀ wọn wárí fọ́lọ̀ ó yẹ kí wọ́n máa tẹríba fọ́lọ̀ wọn tẹríba fọ́lọ̀ ó yẹ kán máa kírun fọ́lọ̀ wọn kírun fọ́lọ̀ wọn ó yẹ kí wọ́n máa ṣàdúà sọ́lọ̀ nǹkan míì náà ṣàdúà sí sàwárún aléhìm bákan náà lọ́rọ́ rí fún wọn tá a bá fi ọ̀bẹ lélẹ̀ ní bàbá ibi pẹlẹbẹ ní òfin lélẹ̀ à ń dárítà wọn ńlá tó ń tèrè ńlá omi náà bí wa ànábì ṣe wá sí fún wọn àbó ṣe wá sí fún wọn láyé omi wọn nígbà tọ́lọ́pù wọn ní nígbàgbọ́ òdodo nínú ọtọlọ́run wọ́n máa takò tọlọ́run ni torí wípé ìtọ́fà tí wọ́n ń ṣe ní gbọ́tọlọ́run òun ni bí wọ́n ṣe dí ọkàn wọn pa pẹ̀lú àwọn nǹkan bú pẹ̀lú àìnígbàgbọ́ òdodo nínú ọlọ́run pẹ̀lú mímọ̀ takò tọlọ́run tó fẹsẹ̀ rinlẹ̀ wọ́n ti wá kán dúdú wọ́n ti kàn sí wọn lọ́kàn wọ́n kàn sọ́kàn wọ́n kàn sọ́kàn gbogbo ọkàn wọ́n fi wá dúdú ó fi gbọgbẹ́ kò wá sí nǹkan kan funfun mọ́ nínú báyà wọn wọn tó wá ṣe nǹkan tó lè jẹ́ kẹ́mi ó mọ́ ìgbà míì ọkàn á máa dúdú ọkàn á ti máa gbọgbẹ́ téèyàn bá wá ṣe àwọn dùn náà. àwọn nǹkan tí wọ́n ń pa ẹ̀ṣẹ̀ rẹ́ ọlọ́run ni ẹ bá rẹ̀ rẹ́ ẹ rẹ̀ mọ́ wọ́n wà fọ yẹn mọ́ irú ẹni yẹn ó wà di olùgbàgbọ́ òdodo ṣùgbọ́n àwọn kèfèrí yìí gbogbo ọkàn wọn ti dípa kò sí bẹ̀rù ọlọ́run kankan nínú gbáyà wọn ọlọ́run bá wá ń sọ tó fàá tó ṣe já sí pé a ah, à ah, ń darí tàwọn ọmọ àmọ́ dírí ohun láàyò nínú alẹ́ ẹ̀ṣẹ́ wáàsí fún wọn ẹ̀ṣẹ́ wáàsí fún wọn sẹ́ ẹ̀ka kùránì fún wọn ẹ̀ka kùránì fún wọn láàyò mìíràn náà wọn ní gba tọ́lọ́run ọba gbọ́ kí ni tó fà ọ̀tá wọn lọ́wọ́ arákùnrin òwe ọkàn wọn ọlọ́run ọba ti dí ipa àwọn àfá àwọn ti ṣàlàyé pàtàkì ọkàn nínú sẹ̀mí ayé ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí lànàbíwa Muhammad sallallahu alaihi nínú àdíìsì ẹlẹ́ẹ̀kẹfà nínú àrùbáyínà àdíìsì ó ní àlà wà inna fil qalbi ó ní ẹlọ mọ̀dájúdájú ẹlọ tẹ́tì yẹn ẹgbọ́ bá a ṣe ẹran kan ń bẹ lára bá a ṣe ẹran kan ọ ń bẹ lára ìdásọ́nà àti tí bá a ṣe ẹran yẹn bá dáa gbogbo oríkèríkè ara ó ti dáa wàyídá fásádátì tí bá a ṣe ẹran yẹn tó bá ti lè bàjẹ́ fásádà lè jásádù olùlòó gbogbo ara ti bàjẹ́ arábì sallallahu alaihi wasallam ó ní kí ni bá ṣe ẹran náà àlàwàyí alqalb àlàwàyí àmọ́dá alqalb òun náà lọ́kàn ẹni tọ́kàn rẹ̀ bá dá gbogbo oríkèríkà rẹ̀ ti dá ṣùgbọ́n tá a bá dọ́kàn rẹ̀ tọ́já sí pé ọkàn rẹ̀ ti bàjẹ́ irú ẹni bẹ́ẹ̀ gbogbo ara rẹ̀ pátápátá ó ti bàjẹ́ bó láàṣẹ wá máa tún ọkàn wa ṣe odidi ọ̀rọ̀ nìyẹn tó já sí pá máa ṣàlàyé lọ́jọ́ iwájú bí ìdìnlá ìtààlá ṣe wá rí ọkàn yìí khatamallahu ala qulubihim wa ala sam'ihim wa ala absarihim gishawa wa lahum adhabun adhim

ọkàn ló bà jẹ́ là ń ṣe zìná jẹ̀mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ ọkàn yí gangan lọ́lọ́run ọba wá lọ jípa fáwọn kèfèrí ó rí pé téèyàn bá lọ́pọlọ èèyàn wà olówà brilliant wọ́n wá ń kọ́ lẹ́kọ̀ọ́ kò wá fọkàn sí ẹ̀kọ́ yẹn ò ní yé lódodo ó ní brain ó ní ọpọlọ ó ṣe kí ni ó ní ọpọlọ tó lè fi gbọ́ ẹ̀kọ́ yé irú ẹni bẹ́ẹ̀ wá rè ọwọ́ ọpọ́kàn rẹ̀ ò sí níbi nǹkan tí wọ́n ń kọ kò ní gbẹ́kọ̀ yẹyẹ whereas ká ló bá fọkàn sí yóò ṣe kiri yóò borí ọkàn àwọn kèfèrí tó yẹ kó gbọ́ kùránì tó yẹ kí wọ́n fi gbọ́ tọ́lọ́run ọba yé ọlọ́run wá ní kọ́ta mọ́ lọ́rùn aláàkùnlóbi wàhálà sámúhìm wàhálà bẹ̀sọ́rì gíṣàwà ولهم عذاب عظيم kèé wá sọ nìkan lati pa wàhálà samuel etí tó yẹ kán fi máa gbọ́ òdodo etí a máa gbọ́rọ̀ ṣùgbọ́n kò ní gbọ́ nǹkan tí yóò ṣe láǹfààní etí a máa gbọ́rọ̀ ṣùgbọ́n nǹkan tí yóò máa gbọ́ tí yóò máa lè jìnnà sí ni etí a sì máa gbọ́rọ̀ nígbà míì tó já sí pé n tó gbọ́ yóò bá sọ̀dẹ̀ ní ọlọ́run yóò bá máa ṣe tọlọ́run ọba lékè ọlá jama tó bá wá rí bẹ́ẹ̀ etí tó yẹ kí wọ́n fi gbọ́ wáàsí etí tó yẹ kí wọ́n fi gbọ́ àdíìsì etí tó yẹ kí wọ́n fi gbọ́rọ̀ ọlọ́run tí ó wúlò fún wọn ọlọ́run ọba ṣe kí ni wàhálà samuel àtúndí etí wọn pa sọmọ kó mẹ nínú àdìsí anábì sallallahu alaihi wasallam téèyàn bá sùn lálẹ́ èso ọmọ wa sọ fún ọ pé aláìka aláì ló ń tọ̀ wí ló àsùnfánfán tẹfán máa sùn lọ máa ṣe kí ni máa sùn lọ àsùnfánfán tẹfán. Naam, tá a bá wá wo Shaitan alẹ́ ìlànà tùlọ́ ara tó fẹ́ achieve òun ni kí mùsùlùmí ó gbọ́kàn pè rán kéti rẹ̀ ó di kọmọ lọ kírun kí mùsùlùmí ó ti àwẹ̀ àwẹ̀ ń bẹ̀rẹ̀ lọ́la kọmọ àjọsán kí mùsùlùmí káwọn ṣe wá rẹ̀ kó láwọn onífìmọ́ أسخطم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم شاء ولهم عذاب عظيم nínú nǹkan kejì tá a fi máa ń dẹni ọlọ́run tá a fi máa ń gbọ́tọ̀ ọlọ́run ọba ayé òun létí etí la fi gbọ́ wáàsí níjọ́ tá àmọ̀ bọ́ yẹ ká kírun tá a fi ń kírun etí la fi gbọ́rọ̀ ọlọ́run tá fi mọ̀ kí rọmọbọ́ náà ń bẹ bọ́ ká gbá wò àwọn kan wá rè wọ́n ń gbọ́ ṣùgbọ́n kò wọnú ọ̀sẹ̀mí ayé wọn torí pọ́lọ́ wọn bá ti di etí wọn ó ti padlock etí wọn ó ju another bus wàhálà àlùsọ ọ̀rẹ́ ìlú ìṣàlá. àwọn nǹkan kan bẹ tó já sí pé kìí sọ̀rọ̀ etí kìí dẹ̀ sọ̀rọ̀ ọkàn ọ̀rọ̀ ojú ni ntójú bá rí kìí tètè kò lọ́pọlọ yes or no èèyàn rí nǹkan níjọ́ tí nǹkan báyìí ṣẹlẹ̀ wọ́n bá wá ń sọ kò ní strange sí ṣùgbẹ́ ni tí ò rí rí gbòòrò fẹ́ describe ẹ̀ ọlọ́run tó wá ní wàhálà àmì sọ́ọ̀rì ìgìṣà wàtá a tún wá mú ọkàn wọn a mú etí ìgbọràn wọn a tún wá mú ojú wọn gìṣáwà a fi ègbògbògbò wọn ní gbọ̀ǹkan kan tí ó ṣe wọ́n láǹfààní in tí wọ́n tí ó ṣe wọ́n láǹfààní wọn níbi ti gbọ́ wọ́n làwọn àdáàbùn náà rí ẹ wá rí àwọn tá à ń sọ yìí wọ́n mọ̀ jẹ bàbá ńlá àyà lọ́dọ̀ wọn ìyà àjẹkúdórógbó òun ni wọ́n jẹ lọ́dọ̀ wọn àwọn àfáà ní àyà méjì yìí ẹ̀kọ́ pọ̀ níbẹ̀ tá a fẹ́ kọ́ nínú àwọn ẹ̀kọ́ èyí tá a rí mú níbẹ̀ òun náà إذا كان لا يشعر بالخوف عند الموعظة ولا بالإقبال على الله تعالى فإن فيه شبها من الكفار الذين لا يتعذون بالمواعيد ولا يؤمنون إلا ولا يؤمنون عند الدعوة إلى الله ẹgbọ́n tá a fà sọ dáadáa àáfàá ní sóorí ọtọ́ ọbájọ́mọ̀ nìyàn ààrẹ ẹ̀kọ́ tá a rí dì mú ọmọnìyàn ò ní fura pé káwọ́fù èyàn ò ní rígbà máa pẹ́rú èyàn ẹ̀rù ọlọ́run bá báyàn kéèyàn rí pé àlọ́lá ìwọ́n sì wáàsí mo sì ń sunkún wọ́n dẹ̀ sí wáàsí mo dẹ̀ ń gbọ̀n wọ́n dẹ̀ sí wáàsí ìdẹ̀ lè jẹun yọ́ gbọ́ wáàsí wáàsí ò ní túnú kankan lára gbogbo ẹni tó bá ti wá ń gbọ́ wáàsí tí wáàsí ò túnú kankan lára tí ò tiẹ̀ kí ń níbẹ̀rù ọlọ́run kankan fàyínà fi ìṣúwá àáfàá ní ìrújú ń bẹ lára onítọ̀hún ìrújú àwọn oníranran rújú làwọn rí. òun náà ti ṣe fún onítọ̀hún ẹni tó já sí wípé gbogbo nǹkan tó ń ṣe ìmọ̀ bẹ̀rù ọlọ́run kò sí ló ka àyà rẹ̀ ìmọ̀ kaminá ọlọ́run kò sí ló ka àyà rẹ̀ ìmọ̀ bọ́lọ̀ ńlá lágbára ó kéré nínú gbáyà rú ẹniyẹn irú àwọn èèyàn báyìí ara tọ́lọ́wọ́ bá ti ṣe fún wọn wípé nǹkan mẹ́ta operation mẹ́ta ni igbáyà wọn oníkan sílẹ̀ pa etí ìgbọ̀ràn wọn wọ́n sílẹ̀ pa ojú tí wọ́n fi máa rí àríwòsòye ọlọ́run ní ká lọ kọ́fà rẹ̀ kan fi nǹkan bò ó tó fi já sí pé ọ̀tọ̀ ni ń tán rí ọ̀tọ̀ ni tí ń interpret fọ́pọ̀lọ́ wọn irú àwọn tó bá rí báyìí wà láwùú adáàbò náà bí tó bá wá díjọ́ ọ̀gbìndì alkiyama wọn wá jíyà ẹjá wo díẹ̀ nú àwọn àlàyé àlè parí àlàyé àyà méjèèjì yìí tán èyí tó lọ ń bá níkàlẹ̀ sọ aṣọ tó bá di ọdún tí ń bọ̀ á tẹ̀síwájú alákọ̀ọ́kọ́ àfáà níta bá sọ̀rọ̀ kúfùrù àlùkúfùrù kúfùrán sọ́ra níta dé àwọn ọ̀rọ̀ ńlá ló fẹ́ máa jáde ń bẹ̀ tó bá ṣe mọ́sálà karaba lè yanjú àmà yanjú yòókù lọ́dún tí ń bọ̀ tá a bá ń sọ̀rọ̀ pé kèfèrí lẹ́nìkan kúfúrù pín sí méjì kúfúrú alákọ̀ọ́kọ́ yúkúríjù anil nílà ẹni tó bá ṣe ó yọ nínú mùsùlùmí yóò sọ di kèfèrí lọ́dọ̀ Ọlọ́run ó yà bí òye tán bá ti ní kèfèrí ó máa dáhùn pé òun lélẹ̀ yóò ṣùgbọ́n kúfúrú ẹlẹ́ẹ̀kejì la yukhriju anil milla kèé yọ́ọ̀yàn kú ò nínú ẹ̀sìn Islam kèé ṣe kí ni kèé yọ́ọ̀yàn kú ò sọ wá rí kúfúrú alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ẹ̀kejì ó tún pín àlàyé dẹ̀pọ̀ lórí wọn kí ló jẹ́ aṣọ báyìí àwọn mínú àwọn àfáà lọ́nà mẹ́ta ló pín sí wọ́n ní alẹ́bọ kéèké ẹbọ ńlá àtẹbọ tó pamọ́ sọ wá rí àtẹ̀yí tó tóbi àtẹ̀yí táwa lè rò ó kéré àtẹ̀yí tó pamọ́ àwa gbọ́dọ̀ jìnnà sí torí pé gbogbo ń táwọn èèyàn bá ṣe láyé wọ́n á rí nínú sàárè kó tó dijọ́ pé ní àkìyàmà gbogbo ẹni tó bá já sí wípé wọ́n ń tẹ̀ láṣẹ Ọlọ́run wọ́n Muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ wọn ò fìyẹ́ níwájú Ọlọ́run ṣùgbọ́n gbogbo ẹni tó já sí pé ó ń yapa àṣẹ ànábì kíkẹ́ àtìgẹ́ ọlọ́run kó máa bá irú wọn wọ́n mọ̀ wá lọ wọn lára bí ẹran tá a fi sẹ́nu tàkúté trap ta ní kọ́ wọn mọ̀ débẹ̀ tó débẹ̀ kí ni ó ṣe yóò mú wọn. àáfàá ní kèfèrí alákọ̀ọ́kọ́ tá a ló lè yọkó nù Islam mọ̀nìrìtà kábàáwú ẹni tó bèèrè lọ ṣe irú nǹkan yẹn láìsà mùsùlùmọ́ láìsà mùsùlùmọ́ lẹ́yìnsá mùsùlùmí kìí ṣe mùsùlùmí níwájú ọlọ́run àwa lè máa pè lóókọ mùsùlùmí ṣùgbọ́n ti kúrò nínú Islam ẹlẹ́kejì òun ni kúfúrù kan tọ́já sí wípé ó ṣẹlẹ̀ lọ́wọ́ ọmọ ènìyàn ṣùgbọ́n a nítorí ẹ̀ pé ní káàfìrí iṣẹ́ kèfèrí lè jáde lọ́wọ́ ọmọnìyàn wà lẹ́yìnsà káàfìrá ẹniyàn ọ̀dẹ̀dì kèfèrí bóyá torí àìmọ̀kan bóyá torí jáàlù bóyá torí báìmọ̀kan bẹ́ fún bóyá torí wípé ọmọ ìdájọ́ áfọ̀nà òvúrù ṣùgbẹ́ ni tó jẹ́ pé a ti ṣe ìkọ́ mọ́tulẹ̀ ó jà lẹ́yìn àti sàwọn àlàyé kan fún lọ́bá tó ń lò fẹ́ ló mú ìlọ̀lọ́ alámọ̀rí ẹlọ́dọ̀ ọmọ ọlọ́pọ̀lẹ̀ láti yí um, àfáà ní iná lẹ́bí ìnà káfàrú sáwá ń láàrẹ yìí a ń dárítà ohun àmúlamù tó ń dẹ́rẹ́ ohun láàáyù mínú àṣẹ àwọn tó bá ṣe kèfè rí sọ́nà ìwà ànábì ṣe wá àsìkò wọn ò ṣe wá àsìkò wọn ní gbọ́ wọn lánàbì sallallahu alaihi wasallam ó ti kó àwọn èèyàn jọ rí tó fẹ́ fún wọn lóúnjẹ tí Abu Lahabi olórí ibu lẹ́nu rẹ̀ lọ́hùn tó wá nà ká àdánwò sánàbí ìgbéwọ̀ ànábì sí tó alẹ́ adájà àwọn àtàrà sítorí oúnjẹ àwájọ oúnjẹ tábà ńlá kan kọta fún ọ kó ṣe fún ọ kó sábà fún ọ náà àwọn tí wọ́n wá ń rìpláì àwọn màlẹ́kà láti sánmà ní pé wà búlàbí tàbá tí a dá abi lahabi watafa asịwa abi lahabi ganga so ya bí òye ìwọ ló ṣòfò ìwọ ló rárẹ ìwọ lọ́wọ́ rẹ méjèèjì ó gidanu tí ò ní wúlò fún ọ ọlọ́run wá ṣẹ́ àwọn ìgbé ńláńláńláńlá fún ta ni jama. Abu Lahab. Ìṣesí kèfèrí tá a ṣe tábí Adébà Abu ọlọ́mọdé a lè ṣe láìláì. Innal ladhina kafaru sawa'un 'alayhim. Anzartahum am lam tunzirhum la yu'minun. Àsáwọn kèfèrí ẹsẹ̀ fún wọn fún wọn ní gbọ́ ṣùgbọ́n àwọn kan ó gbọ́ nínú wọn ṣàyàdá kárùn-ún من يخشى ويتجنب jama tó bá wá rí bẹ́ẹ̀ a máa wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ bí ilẹ̀ láà nígbà tó bá di ẹ̀mí àwọn wo ní ń ìròyìn wo lára wọn àwọn nǹkan wo láàṣẹ ní ìjọ wọn ibo láti lè rí ọ̀rọ̀ wọn kà gbogbo ilé ìlànà àyẹnjú à ń dọ́gbọ́n fi tẹ̀síìrì igbó síbi kan lọ́dún lẹ́ni tó ń bẹ ọlọ́run wà nìkẹ́ ọlá pé kọ́mọ́ sí ilé ilé àsìmọ̀ fún wa gbogbo nǹkan tí a tún lè ṣe láàrin òní sí ọdún tí ń bọ̀ táà fi sọ́lọ́rọ̀ sí ọlọ́run bí a rí ṣe gbogbo táà fi bẹ̀rẹ̀ sí tọ́lọ́run ọlọ́run kó yà wáyà ọlọ́run jẹ́ ká lọ nínú ẹ̀mí láyé lórí dáadáa torí pé fẹ́rùn náà máa ń tọ́ làwọn òwò àásùn ààrùn ẹni tó lóore jù lẹni tẹ́mi ẹ̀gbọ́n lórí iṣẹ́ dáadáa ọlọ́jẹ́ mi rọrùn lórí iṣẹ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت